محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته من بشابات الوزولية أجوكي أجوكي سا أجوكي أنا أجوكي الوزولية أما جمعك سايه ورقواني أيام التشريق أيام التشريق أرجو هنا في النبي محمد صلى الله عليه وآله وسلم هنا أيام التشريق أيام أكل وشرب ọlọ́run ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta أرجو àwọn ọjọ́ jíjẹ àti mímọ́ ni. wọ́n lè tọ́ba fi ọjọ́ kan lọ́jọ́ jíjẹ ọjọ́ mímu ó túmọ̀ sí pé èèwọ̀ ni kéèyàn ṣoṣo yá mú nínú ẹ̀ nítorí kò sí kò lè ṣeéṣe kéèyàn máa ṣoṣo yá mú nínú ọjọ́ kan láti fi ọjọ́ nù lọ́jọ́ jíjẹ àtọ́jọ́ mímu torí tí wọ́n ń dárúkọ ọjọ́ lédè lárúbáwá àti ní gbogbo èdè nǹkan gbàdúrà pẹ̀lú rẹ̀ ní ọ̀sán ìyẹn ni pé ọ̀sán àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ọ̀sán jíjẹ àti mímu ni ẹsìn náà kódà wá fẹsẹ̀ sèyá ìtumọ̀ rẹ̀ ni wípé láti ìgbà tó lùtọ́jú àdìgbà ti yọ títí tó rùn fi wọ̀ a gbọ́dọ̀ jẹ a gbọ́dọ̀ mu a gbọ́dọ̀ ní ìbálòpọ̀ eléyìí ni wọ́n ń pè ní ọ̀sẹ̀yá pẹ̀lú àníyàn fáǹsì bẹ́ẹ̀ láti jọ́sìn fún ọlọ́wà. ìlẹ́ làwọn olùmọ̀ nípa sọ̀rí ìhà wọ́n sọ pé ní tẹ̀sà yóò èèwọ̀ ní kí n ṣe ṣe àfihàn náà. ìyá ńlá wa Aisha radiyallahu anha àti Abdullah ibn Umar radiyallahu anhuma àwọn méjèèjì sọ pé wọn ò ṣe ìjọsìn sẹ́nì kankan láti fi àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí ìṣẹ̀ṣẹ̀yà àti alálàájì ẹ̀ńtẹ̀ tẹ̀mẹ́tà àbí tẹ̀rọ̀n tọ́jọ́ pé ọ̀ràn ẹ̀ràn ní lórí tí wọ́n wọ́n pẹ̀ràn wọ́n wá rẹ́ran tí wọ́n lè pa. ìwà ti sọ wípé alálàájì tó bá ṣe tẹ̀mẹ́tà ẹni tó ti kọ́kọ́ ṣe umra kó tó ṣe hajj lásìkò hajj kan náà àbẹ́ni tí ń sàkẹ́rọ̀n tọ́kọ́dà ní àhájì àti ọmúra papọ̀ tí wọn ò bá ti rí ẹran tí wọ́n pa ọ̀pẹ̀yà mùtẹ̀lẹ́ tètè ẹ̀yà mìtẹ̀lẹ́hàj kòtẹ́tà àti ìlà ọ̀dàtún tìlkà àṣọrọ̀tún sáàmìlà. olùwà ní kí wọ́n ti fi àmọ́ ọdún mẹ́ta lásìkò tí wọ́n wà nínú sẹ́hàj. wọ́n ti méje tí bá padà délé padà fún mẹ́ta tá a fi fún méje òkìdí mẹ́wàá. alálàájì ń wọ́n ń pè pé insha allah òun rí ẹran pa òun rí ẹran pa ọ̀padà wá lẹ́ran pa títí tá a ti sọdún lánàá olùwà sì ní kó ṣe síyàmù ọjọ́ mẹ́ta lásìkò hajj ẹgbẹ́ tó ṣe síyàmù tòní ọ̀la àti ọ̀túnla ìgbàláyè kan tó ṣe fún ma kọ́dà kan má kó maka títí tó so alimuharram tó ti parí àsìkò hajj ti tán òní ọ̀la ọ̀túnla torí délé àwọn nìkan ni wọ́n ṣèjà kankan tí wọ́n sọ pé nǹkan báyọ̀ sọ àyàfi lágbájá tàmẹ̀dòdó là àwọn láṣẹjẹ funfun tí wọ́n lè ṣe ní ọ̀tọ̀ ó túmọ̀ sí pé tí wọ́n ní ọ̀tọ̀ ìtumọ̀ rẹ̀ ní pé wọ̀nà torí rẹ̀ nìkan gbọ́dọ̀ ṣe sòyàmù òní ọ̀la àti ọ̀túnla ọjọ́ káwọn èèyàn jẹ tí wọ́n sì mọ̀ ní ṣùgbọ́n bá ti ń jẹ tí wọ́n mú yẹn wọ́n gbọ́dọ̀ máa ṣe láti Allah. بسرعان الزوامي إذا أيام التشريق أيام أكل وشرب وذكر الله ọjọ́ ká jẹ ká mu ká sì tẹ̀lé ṣe aláhùn àbí Allah azza wa jal kọ́kọ́ wa máa ṣe kó túbọ̀ fún wa ní àgbọ́yé nípa ìsìn wa kọ́ ràn wá lọ́wọ́ láti máa ṣe bó ti ṣe ṣe àti bó ti ṣe yẹ kọ́ mọ́ pọ̀ ti tù wá ń gbà subhanaka Allahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك